bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún anabi wa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabi wa muhammad náà ọlá ìpè méjì rí ọlọ́run lónìí lágbára ọlọ́run ọba a tún máa bá ní nípa agbárin mìíràn léyìí tó ṣe pé ó ṣe pàtàkì ìyẹn lábala ìwà wúwù mùsùlùmí láyèkáyè tí ọba wà òun láti jẹun tó sọ wípé wọ́n máa dá ọyàn rí àwọn èèyàn máa rí ọ lẹ́yìn tó ṣe pé ìwà tó dáa òun làwọn máa rí lára rẹ ọ̀rọ̀ tó dáa òun ni ó máa jáde látẹnu rẹ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá kò yẹ ká bá a lọ́wọ́ mùmínì ìṣesí tí ó dáa bá lára mùsùlùmí níjókòó tòní lágbára ọlọ́wọ́n bá ìwà burúkú kan ọ̀ ń bẹ́ẹ̀ ìròyìn burúkú kan ọ̀nbẹ léyìí tó ṣe wípé kódà kárí lára ọmọ ẹ̀dá ènìyàn tó ní làákàyè ìwà yìí ọlọ́run ọba ó kórìíra rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam anabi náà kórìíra rẹ̀ púpọ̀ kí wọ́n á níwọ̀ ọ̀hún ó náà ní ìwà àtàkàbòrò ìmá ìgbéraga tá ń sọ nípa ìgbéraga àá àmà wípé àníṣẹ́ ìròyìn tó ṣe pé kò yẹ ká fi ròyìn mùsùlùmí òní ń ṣe ìtẹríba báwo la níbi ṣe tẹríba sallallahu alaihi wasallam ọláwo oníbẹ̀ níbi ìtẹríba bákan náà àwọn àléébù wo oní ọ̀mà jẹjáde láti fi kéèyàn jẹ́ onígbèraga ẹ̀dá ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam nínú àyá alukuran bó tilẹ̀ pé anabiwa muhammad kìí ṣe onígbèraga ẹ̀dá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá tún bẹ̀rẹ̀ sí ní kọ́ ní ẹ̀kọ́ náà ni ọlọ́run ní waqfid janahaka limani taba'aka minal mu'minin ọlọ́run nílò jùsẹ́ ńlá Muhammad iye apá rẹ méjèèjì rẹ́lẹ̀ ní ti àánú fáwọn tí wọ́n jẹ́ mùmínì lọ́kùnrin àti lóbìnrin yẹn ni pé jẹ́ oníwà rẹ̀lẹ̀ jẹ́ onítẹríba má jẹ́ ní tó ṣe wípé yóò máa gapá yóò máa wúra rẹ̀ bí ẹni tó ga bí ẹni tó tóbi jù bí ẹni tó mọ̀rọ̀ ọsọ jù bí ẹni tó nípò jù bí ẹni tó máa gbọ̀n ká ṣe jù láàrin gbogbo ẹ̀dá. nínú suratu Luqman ayé ẹlẹ́ẹ̀kejìdínlógún ọlọ́run ní wala tusa'ir khaddaka linnas wala tamshi fil ardi maraha inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ní wala tusa'ir khaddaka linnas má jẹ́ ní tó ṣe pé yóò máa fanu fìrìfìrì nígbà tó bá ń bá wọn yàn tó bá ń bá wọn sọ̀rọ̀ má jẹ́ tó ṣe wípé ó máa sọ̀rọ̀ ní ti ìgbéraga má sì máa rin àríyàn lórí ilẹ̀ torí pé dájúdájú Ọlọ́run Ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo mukhtal àwọn tí a bá máa ń hùwà gbéraga fakhur tí a máa ń ṣe fáàrí Ọlọ́run Ọba ò nífẹ̀ẹ́ sí wọn. nínú Suratul Maida ayé ẹlẹ́ẹ̀kẹrìnlé ní àádọ́ta fifty four Ọlọ́run ní ya ayyuhalladhina amanu mo pẹ̀yìn tẹ́ ẹ jẹ́ man yartadda minkum an dinihi ẹ̀ ń bá ilé kó mà nù yín tó lóun ò ṣe ìsìláàmù mọ́ kò kó nira kankan bọ́lọ̀ torí pé fasawfa ya'ti Allahu bi qawmin yuhibbuhum wa yuhibbunahu ọlọ́run ó padà fáwọn èèyàn míì rìpléṣì onítọ̀hún yóò máa wọn èèyàn kan wá àwọn tó ṣe pé yuhibbuhum wọn nífẹ̀ẹ́ ọlọ́run ọba pọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn náà nífẹ̀ẹ́ ọlọ́run àwọn táwí yìí adillatin alal mu'minin wọ́n jẹ́ tó ṣe pé wọ́n rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n rọ̀ níwà wọ́n rọ̀ ní dáadáa báwọn tí wọ́n jẹ́ nígbàgbọ́ òdodo ṣùgbọ́n wọ́n máa ń le máwọn tí wọ́n jẹ́ kèfèrí ni tẹ́ bá ti lè sọ pé ẹ̀sìn Islam mọ́ àwọn tí wọ́n da níwà tí wọ́n da níṣe sí àwọn tọ́nà ọba subhanahu wa ta'ala tí ó fi rọ́pò yín nù yẹn ni pé nù alukurani alápọ̀nlé ọlọ́run bá wa wí pọ̀ kò fẹ́ ká jẹ́ kan nínú àwọn tó ṣe wípé wọ́n máa fi ìgbéraga wọ́n máa fi ròyìn rẹ̀ sí yorùbá bá wọn sọ pé ìgbéraga onímọ̀ síwájú ìparun yẹn ni pé má parun rẹ̀ tó mùsùlùmí jẹ́ oníwà tẹríba jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ má jẹ́ ntí ó wọ́n tó bá ń sọ fún yàn pé ẹnìkan nígbéraga ìwọ gan onígbéragun sọjá kíyèsára ẹ kájẹ́ mùsùlùmí táwọn dá wa mà níwà àti níṣesí táyà tẹ̀sí gbogbo àwọn èèyàn ànílẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn ò gbọ́dọ̀ fi ìgbéraga wọn ò gbọ́dọ̀ fi ròyìn rẹ̀ torí gbogbo ẹni tí bá ń wà gbéraga pátá àbí ń wúra rẹ̀ bí ẹni tó tóbi ju ẹgbẹ́ lọ bí ẹni tó màá sí jùlọ bí ẹni tó lọ́pọlọ pípé jùlọ tí bá ń wúra rẹ̀ bẹ́ẹ̀ láàrin àwùjọ irú ẹni báwọn ọ̀nbọ́lọ́wọ́n bá ọ̀nbá jorogún nù ẹ̀ ń bá sì fẹ́ bọ́lọ́wọ́n bá jorogún pàṣán tọ́lọ́wọ́n bó fún irú ẹni bẹ́ẹ̀ ni wípé yóò sọ dẹni ilẹ̀ kò ní jẹ́ èèyàn mọ́ nínú hadith òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam nínú hadith al-Qudusi ó ní lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé alqaituhu fi jahannam ọlọ́ni alikibiriya ìgbéraga rìdáyé aṣọ aṣọ àwọ̀lékè òun ọlọ́run ò ní í ṣe wọlé àádọ́mọ́tò káwọ́ra ẹni bí ẹni tó tóbi kájọra ẹni lójú ìzáárí ọlọ́run ní bàǹtẹ́ òun ọlọ́run ò ní í ṣe fàmẹ́nà záàní wa sọ pé òun fẹ́ jẹ́ kanú àwọn àròyìn yìí tó fẹ́ máa bọ́ náà tó fẹ́ jẹ́ kan náà àwọn ìròyìn bọ́lọ̀ ń ṣe ń jẹ́ kí ni tí ó jẹ́ ìparí ọ̀rọ̀ rẹ̀ alqaitu fi jahannam ọlọ́run ló wọ́n sọnù ẹ̀rí bẹ́ẹ̀ sínú náà jahannama ni yẹn ni pé ẹ dákun ẹja jẹ́ oníwà rẹ̀lẹ̀ àti ọ̀rọ̀ yìí ń làwọn ẹni ọlọ́run àwọn ẹni ìṣáájú òní agbọ́yé tó fi jẹ́ wípé tẹ bá ráwọn ẹni ìṣáájú tí a jẹ́ ni re wọ́n a máa jẹ́ onítẹ̀ríba púpọ̀ kódà ìròyìn jẹ́ àmọ̀ pé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam kì í máa laakọ máwọn sàbẹ̀ rẹ̀ lórí látàrí wípé anabi jẹ́ onítẹ̀ríba ẹ̀dá púpọ̀ nínú hadith mi òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam jẹ́ àmà wípé ma zada Allahu abdan bi afwin illa izzan wa ma tawadaa ahadun ó ní ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní lé ẹrú kan kún lẹ́yìn tí ń ṣe àmójúkúrò ẹni pé gbọ́dọ̀ tí bá ń ṣe àmójúkúrò ọlọ́run máa lè kún ní títóbi ní gíga ní yì lẹ́yẹ ẹnìkan ò sì ní tẹríba fẹ́nìkejì nítorí tọ́lọ́run ọba nìkan ṣoṣo àfikún ọlọ́run ọba kọ́ fọ onítọ̀hún kọ́ fagun òkè àgbà Allahu Akbar ẹni pé gbọ́n tó bá jẹ́ oníwà ìtẹríba ẹni tí bá máa ń tẹríba fáwọn èèyàn àti yóò ga ọ̀pọ̀ nípò níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ah tó bá rí bẹ́ẹ̀ fatuba lil ah dànsáàkì rẹ o máa wọlé máa rárá àyíká tó pàtàkì yóò máa jẹ́ tiẹ̀ rẹ tó bá jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ nínú ẹ̀dá ọlọ́ọ̀bá yóò ṣe nìkọ̀ọ̀kan wa ní oníwà ìrẹ̀lẹ̀ àti oníwà ìtẹríba àwòkọ́ṣe tó dáa wọn ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ńlọ jẹ́ fún gbogbo ẹ̀dá pátápátá nínú suratul Ahzab ọlọ́run sọ pé laqad kana lakum wal-yawm al-akhirah wa dhakara Allaha kathira ọlọ́nìlá ìṣe àní-àní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe tó dáa ó ń bẹ fún yín látàrí òjíṣẹ́ lọ́wọ́ bá ẹni pé tọ́wọ́ bá kọ́ṣe èèyàn níbi ìwà níbi ọ̀rọ̀ níbi ìṣesí níbi ẹ̀sìn ànábì ti tó fún ọ ní àwòkọ́ṣe tó dáa tọ́wọ́ máa kọ́ṣe nípa bí ṣe ń wùwà nípa àṣesí tó máa kọ́sí anabi sallallahu alayhi wa sallam anabi ọ̀wá ní jẹ́ àwòkọ́sí fẹ́ni kankan o àyàfẹ́ tó bá ṣe pé káàní yarju Allah wal yawmal akhir ẹni tí bá ń páyà pé òun ò bọ́ lọ́wọ́n ọba àwọn pàdé lẹ́sẹ̀ ó gbèjì ẹni bá ń páyà ọjọ́ gbẹ̀ndé alùkìyàmà tí ń sàgbéǹlé ọjọ́ gbẹ̀ndé alùkìyàmà tó sì rántí yẹn ni pé tá a bá ń sọ pé ànábì ó jẹ́ àwòkọ́ṣe dáadáa ó yẹ ká bójú wo ìtàn nípa ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ká fi wo bó o ní ànábì bó o ló ṣe jẹ́ àwòkọ́ṣe dáadáa fẹ́ dáa ó jẹ́ pé ọlọ́run bá sọ wípé eré òjíṣẹ́ ọlọ́run ọba o àwòkọ́ṣe dáadáa ńlọjẹ́ o fún nígbàgbọ́ òdodo àwọn nǹkan wò lànàbì ṣe tó fi jẹ́ pé ànàbì lọ́n níbi ọ̀rọ̀ dáadáa níbi ìtẹríba àìṣègàrò àìnígbèríga àìnígbèrágà ìkíní náà ni ìkan nípa ìtẹríba ètí àgbà wá nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Al-Bara ibn Azib ó ń sọ nípa Ànábì sallallahu alayhi wa sallam yẹn nípa ń tó ṣẹlẹ̀ nínú Ghazwatul Ahzab yẹn Ghazwatul Khandak ogun tánàbí jà ogun ẹlẹ́ẹ̀kẹta tánàbí jà níbi ogun yìí ẹnìkan ló mọ̀ràn wá pé tọ̀ òjì sí ogun tá a fẹ́ jà yìí àwọn ọ̀tá ń bọ̀ àka àwọn lẹ́ni o tó bá wá rí bẹ́ẹ̀ ní tí ẹ ká ṣe ni wípé ẹ jẹ́ àgbẹ̀ bíi kòtò káàkiri gbogbo Madina tí wọn ò fi ní láǹfààní láti lè wà á wọlé tọ̀ wá. lọ́jọ́ náà lọ́hùn Ànábì kọ́ àwọn sàábé lọ́wọ́ wọ́n dìjọ́ ń ń gbẹ́ àwọn kòtò yìí ni kódà yankulu turab yawmul khandak lọ́jọ́ khandak yẹn Ànábì òwúra rẹ̀ bí ẹn tọ́ga kò pé bẹ́ẹ̀ mi lòjì sọ́lá bẹ́ẹ̀ mi lẹ́ ń mi mọ̀ ń pa yín láṣẹ bẹ́ẹ̀ mi lẹ́ bí kò ṣe pé anabi fi àwòkọ́ṣe dáadáa ó fi lílẹ̀ fáwọn tá a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ báwọn sàbẹ́ anabi ṣe ń dárin bẹ́ẹ̀ làwọn sàbẹ́ òní wọ́n ń gbé anabi ń sọ pé wàllọ́ọ̀ lawulallahu mahatadayina wala tasadakina wala sọlẹ́yina fanzilan sakinatan alayna inna ula kọdbagaw alayna idha arodo fitnatan abayna wayalfa wosota wubiya abayna abayna. abayna yẹnni pé lójú ogun yìí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó ń dárin bẹ́ẹ̀ làwọn sàbẹ́ òní wọ́n ń gbé orin tí a ń dáná ni pé ìrẹ́ ọlọ́wọ́n bá lọ́wọ́lọ́lọ́ afọlọ́nbúra o tí ọba sì ti rí ọlọ́wọ́n bá ní má ta dẹ́yìn náà àbátí mọ̀nà àbátí máa ti ń jẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àbá máa bọ́gi àbá máa bọ̀pẹ̀ àbá máa bọ́ná gbogbo ntí ìsọlọ́n tá lọ́wọ́ yẹn pè lọ́lọ́run àwọn náà ìbá máa pè lọ́lọ́run ọba ṣùgbọ́n lọ́wọ́ ọba ló ṣàánú àbátíjẹ́ tí ó máa yọ zaka wala sallayna àbátíjẹ́ kan náà àwọn tó ṣe pé wọ́n máa kírun fa anzilan sakilatan alayna ìrẹ́lọ́wọ́n ba o ìfọkànbalẹ̀ látọ̀dọ̀ ìrẹ́lọ́wọ́n bá ọlọ́run sọ̀kalẹ̀ fún wa innal ula àwọn kèfèrí wọ̀nyí kọ̀dùbágà o wọ́n ti gbẹ́rù mọ́rí wọ́n ti tayọ àlá wọn ìdá àrọ́dún fitnatan abayna tí wọ́n bá gbé fìtínà kan wá tí wọ́n bá gbógun wá àá kọ̀ fún wọn àá níjẹ́ kí wọ́n borí wa pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ àbáyíná so bẹ́ẹ̀ ni kálukú wọn ní abẹ́lẹ̀ sí ní gbé ohùn sókè tí wọ́n ṣe àbáyíná àbáyíná nínú àdífi mi tí Abu Huraira ti ọgbà wá olójúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé má ba'atha Allahu nabiyyan ọlọ́wọ́ bò tí ì gbé ànábì ọlọ́wọ́ bá kan dìde rí illa wa qad ra'a àfikọ́jẹ́ pé àkọ́kọ́ ṣe rẹ̀ tí ọ̀kọ́ ṣe ó pé yóò máa da ẹran jẹ káàkiri. wa ana kuntu ar'aha li ahli Makkata bil qararit èmi gangan pa mo da ẹran jẹ fáwọn ará mẹ́ka láyé kan tí a ń pè ní kọ̀ràrít àwọn kan tí a sọ pé owó ọ̀yà tí a ń fún ànábì wọn ni ní ń jẹ́ kọ̀ràrít níta fẹ́ fàyọ láàrin ni wípé ọlọ́run fẹ́ kànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ oníwà tẹríba tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíkẹ́ tẹríba rẹ̀ kó tún lè bá a tún gógó sí ọlọ́run tí wàá ní kó máa da ẹran jẹ torí pé inú àwọn ẹran tí a ń sọ̀rọ̀ dàjẹ́ jùlọ ó ní àgùntàn ńlọ́wà látàrí wípé wọ́n lọ́bùn pọ̀ ibi tó o bá gbá tọ́mọ̀ gangan ibẹ̀ làwọn fẹ́ ṣègbọ̀nsẹ̀ sí ibẹ̀ làwọn fẹ́ ṣẹ̀yọ́ sí ibẹ̀ ni a fẹ́ ṣe ti ọ̀dà sí so ẹ̀ ń bá ilé wá darí àgùntàn tí ò sí lù pa tí ọ̀dà wọn wọ gbẹ́ẹ́ sórí ẹni báwọn yóò láǹfààní láti darí ọmọ ànábì ádámà àpèjúwe kanu àpèjúwe míì bákan náà fún ìwà ìtẹríba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ olùtẹríba fáwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ àwọn tí wọ́n jẹ́ opó àwọn tí wọ́n jẹ́ aláìní tí lórí àwọn ọmọ kéékèèké nínú àdìsí sáàl ọmọ hunayf kọlọ̀n kó bá níyọnu sí i wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé anna rasulallah sallallahu alayhi wa sallam kana yaati du'afaad muslimin wa yazuruhum wọn lòdì sí ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ọjà ní tó ṣe wípé ìmọ̀ ń lọ bá àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ nínú mùsùlùmí a sì ṣe àbẹ̀wò wọn wa ya'udu mardahum àwọn tí wọ́n jẹ́ aláìní àwọn tára wọn ọ̀yá nínú wọn ànábì àlọ́ ṣe àbẹ̀wò wọn wọ̀yẹ ṣùhádù jàǹdà ìzàhùn kódà tó kù wọn bá kú ànábì púpọ̀ ń ga òun tóbi ẹ́ ànábì yóò lọ ṣe bi jẹ̀nìzà wọ́n jọ kírun bákan náà gbàtí wọn bá fẹ́ sìn ànábì yóò tún tẹ̀lé wọn dé ibẹ̀ yẹn ni kí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé ńlọ́lọ́ọ̀rẹ́ jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bá tọ́ da ànábì kì í wọ ẹnìkan pé ọ̀lẹ́lẹ́lẹ́yìn kò ànábì ètò orí rẹ̀ kọ́mọ lọ sàbẹ̀wò rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì lójúmọ́ tò ní tọ́mọ́ olówó ìlọ ṣe àbẹ̀wò aláìní aláìní ni ó lọ takú tí ó lọ jókòó sílé olówó torí kíni lékeleke rẹ̀ kò torí ọlọ́run tẹ̀lé màálù o torí eégbọn ni o torí kí nǹkan lè bá a sàn sílẹ̀ ni ṣùgbọ́n àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam báni bí ṣe tóbi tó kì í wopó ń tóbi kì í ṣègbéraga tó ń ti bẹ́ẹ̀ náà ó ń ti ká lára rẹ̀ òní yóò lọ sọ́dọ̀ àwọn sàábé àwọn tí a tún jẹ́ ọ̀lẹ àwọn tí wọn ò ní ànábì ọlọ́ọ̀ ṣe àbẹ̀wò wọn tí e dórí àwọn tára wọn ọ̀yá ànábì ọlọ́ọ̀ ṣàbẹ̀wò wọn kò ní wo pẹ́ kú ẹbọ méke ni ìbọ̀dọ̀ ni ànábì èwe léyìí o bí kò sí wípé ànábì ọlọ́ọ̀ sallallahu alayhi wa sallam tí ọlọ́ọ̀ ṣe àbẹ̀wò rẹ̀ tí ó sì pín ẹ̀tọ́ kálukú tí ó pín fún nínú hadith mi wọ́n tún já mọ̀ wípé àwọn ọmọ kéékèèké gangan ànábì má kà wọ́n kọ́n ànábì àtúmọ̀ bọ̀wọ̀ fáwọn ọmọ èké kìí fojú bẹ́ntì àwọn ọmọ kékeré pé ọmọ èké lélẹ́yìí káàní yazuru ansor wa yusallimu ala sibiyanihim wa yamsahu ru'usahum ànábì àlọ́ máa ṣe àbẹ̀wò àwọn ansor ìyẹn àwọn ará Madina wa yusallimu ala sibiyanihim àwọn ọmọ kéékèèké ànábì àmọ́ sálámà sí wọn yàtọ̀ sí pé yóò sálámà sí wọn yóò tún máa fọ́ pa wọn lórí ní ti àánú ànábì àmọ́ àṣẹ bẹ́ẹ̀ nù o bó o ní tèmi àtìyín bó o ní tiwa ṣe jẹ́ o àdìfì méjèèjì ó yẹ ká ronú sí i ká sì gbọ́yé dáadáa ìyẹn ká lè bá akẹ́kọ̀ọ́ èyí tó nítumọ̀ nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Urwat bin Zubair kọ́lọ̀ nǹkan bá ní yọ́nú sí i ó sọ pé arákùnrin kan ó béèrè lọ́mọ Aisha radiyallahu anha pé alikani rasulillah sallallahu alayhi wa sallam ya'malu fi bayti ǹjẹ́ Ànábì níṣẹ́ kàtí máa ń ṣe tí bá ń bẹ́ẹ̀ nù lébi maisha rẹ̀ lọ wọn ní bẹ́ẹ̀ ni ẹni pé tó bá wà lẹ́sibẹ́sì káàní rasulullahi sallallahu alayhi wa sallam yakhsifu na'lahu wa yukhitu thawbahu wa ya'malu fi baytihi kama ya'malu ahadukum fi baytihi olùjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam jáde bíi ní xidima kan njó nínú lọ́wọ́ kàtí máa ń ṣe fún yín nínú lẹ́bi àbí máa ń wúra rẹ̀ bẹ́ẹ̀ ń tọ́ga ah màmá aisha ní rárá o òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam bí bàtà bá já kì í gbé fẹ́ẹ́ nìkan pé lámàrin nìkan bá ń so bàtà fúnra rẹ̀ ní ó so bákan náà aṣọ rẹ̀ èyí tó bá tú fúnra rẹ̀ ní ọ̀ràn wọ̀nyí àmàlù fi ìbá yìí ti bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bí ẹ ṣe máa ń sẹ́nu lé yín tí ẹ máa ń kọ́ àwọn ìyàwó yín lọ́wọ́ ànábì ní ìgbẹ́yìn bí kò sí pé títà ànábì á tún máa pọ̀ ju ti yín lọ. yẹn ni wípé wọ́n ń ṣe àlàyé bá ànábì bó ṣe jẹ́ oníwà rẹ̀lẹ̀ oníwà àtẹríba bí ẹ ṣe wọra rẹ̀ bí ẹ ń tọ́ ga bí ẹ ń tó tóbi kálíbà akẹ́kọ̀ọ́ lára rẹ̀ òǹlẹ́lẹ́ ìjẹ́ ìrẹ́ tó ń ṣe gbéraga ọ̀yọ́ àjáwọ́ kúrò ń bẹ́ẹ̀ kọ́ ọ padà síbi ìpìlẹ̀ kọ́ ọ lọ lẹ́kọ̀ọ́ nípa bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe lo ìgbésí ayé rẹ̀ nínú àdìfí mi màmá Aisha radiyallahu anha màmá sọ pé nígbà tí wọ́n bi léèrè nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé kí ni màá ṣe láàrin àwọn yàrá ilé rẹ̀ tí wọ́n bẹ̀ ń lé màmá dáhùn lóhùn wípé fàyídà hadọ̀rà ti sọ̀lá àtùkọ́ ọmọ ilà sọ̀lá ànábì àmà kún wa lọ́wọ́ àwọn iṣẹ́ tó bá yẹ kóbìnrin ó ṣe tánàbí bá wà lẹ́sbìsì ànábì àmà kún wa lọ́wọ́ lórí àtiṣe yọ máa bá wa ṣe lọ tí wọn bá ti ìpẹ̀rún ni o básìkò òrùn bá ti ilé tó báyìí kọ́ ọmọ ìlà sọ̀la yóò dìde ní fújà yóò sì lọ kírun fún ọlọ́run bàtà hàn la. wípé àdìfì yìí tàbí ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo wa ńlọ yẹ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lóore jùlọ pátápátá nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá tọ́ da òun là ń gbọ́ nípa rẹ̀ wọn wọn lòdì sí ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam yìí máa ń ṣe ìkúnlọ́wọ́ fáwọn ìyàwó rẹ̀ níjẹ́ òní wọ́n ṣe ìkúnlọ́wọ́ fún ìyàwó rẹ̀ bí ebi bèjì òní ìyàwó rẹ̀ bí ìkan ń sunkún ìkan ń ké ìkan ń pariwo oúnjẹ tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀ọ́ mà yà sí ọ̀ọ́ bá gbé kankan nù rẹ̀ kóúnjẹ rí ọ́sà rẹ̀ dì kọ́sà rẹ̀ dì ariwo ń tọ́ ń panu ó yẹ kó jẹ́ aláàánú onítẹríba bí anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí ní tó burú obìnrin lè fọṣọ ọkùnrin lè fọṣọ lára àwa àrẹ̀lẹ̀ lára ìwà pé àfìfẹ́ hàn sóbìnrin ọkùnrin lè báyàwó rẹ̀ fọṣọ tó bá rí i pé ó bá bùkátà sí láti ṣe bá ṣe bẹ́ẹ̀ ó lè bá pọ́nmi ó lè bá fami sínú ilé ta ló fi lè jọ anabi wa muhammad ni sallallahu alayhi wa sallam àwọn yorùbá ni ọgọ bá ń gẹ tí máa báyàwó rẹ̀ tí máa bá ń ewédú àà. Ah aláàánú ọkọ ni máa ṣe báwọn ọkọ tó lágbọ̀ọ́yé nípa sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ tí máa ń ṣe báwọn kọ́nà bá kó fi sẹ́ẹ̀rẹ̀ kí èrò ẹnì kọ̀ọ̀kan wá kí èrò alọ́run ìrẹ́ bá wá jẹ́ onígbèraga ẹ̀dá àwọn tí ó máa bọ̀ fún ọ níwájú ọlọ́run ó máa pọ̀ ìkíní bẹ̀ ni wípé ẹ bá jẹ́ onígbèraga ẹ̀dá kò lè nímọ̀ tó bá wá nímọ̀ ibi tó máa dé náà ni ó máa máa tó bá tún wá máa kọjá bẹ̀ kò lè sí àlùbáríkà bẹ̀ látàrí kíni ọlọ́run bá ló ṣe àdéhùn yìí nínú ayé alukurani alápàlẹ́ sa asrif an ayati alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqqi gbogbo ẹni tí máa ń ṣègbéraga lórí ilẹ̀ pátá ọlọ́ni àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run bá kò ní í sí fúnitọ́ ìmọ̀tọ́mà ọlọ́run bá gbà lọ rẹ̀ ibi tó máa déhùn kò ní í kọjá bẹ̀ ibi tó máa iná lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wala akibatu lil muttaqin ọlọ́run ní darul akhirah aljanna onídàrá aljanna onídàrá ńlẹ̀ rí ń wo naj'alu lilladhina la yuriduna uluwan fil ardi gbogbo àwọn tábà máa wò àgbéraga lórílẹ̀ àwọn tá a pè ya máa aljanna onídàrá fún un wala fasadan àwọn tí wọn kì í hùwà àbàjẹ́ lórílẹ̀ àwọn tá a pa àlùjánnà léṣe sílẹ̀ dé àwọn nu wọlé àkíbàtò lè mọ̀tẹ́kì àtúbọ̀tán tó dára tó nítumọ̀ kò ní í sí fẹ́ni kankan àfitání àfàwọn tí a máa jẹ́ olùpáyé ọlọ́run ọba níkọ̀kọ̀ àti ní gbangba. àfàwà Ikrima wọ́n ní wọn ló wá ń ọba sọ nínú àyà wọn wọ́n ní rẹ̀ ni pé àtàjábúrò àwọn tí wọ́n máa jẹ́ èèyàn pa ká mọ̀ wọ ara wọn bí ẹni tó tóbi bí ẹni tó ga àfàwà Sa'id ibn Jubair wọ́n ní bigeri hakim wọ́n ní láyò rèédọ́nà olúwa fìlà ta'adduman wa tajabburan ń làwọn tó ṣe wípé wọn yìí tiẹ̀ nífẹ̀ẹ́ sí káma wá hùwà gbéraga lórí ilẹ̀ látàrí pé wọn wọ ara bí ẹni tó tóbi tàbí lẹ́yìn tó ṣe pé ó ń jẹ àwọn èèyàn nípa ìrẹ́tọ́ bá jẹ́ onígbéraga ọmọ ní wà lójà ń lò nídẹ̀ra nínú hadith ojúṣe náà ọba sallallahu alayhi wa sọ pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu darratin min kibrin ẹ̀ ń bá ṣe pé ìgbéraga tó kéré tọ́mọ bí ọmọ náà gún ní bá ń bẹ nínú ọkàn rẹ̀ onítọ̀hún ò ní wà lójà náà dídára ẹni tó wá farabalẹ̀ tó gbọ́rọ̀ tánà bíi sọ̀rọ̀ tó gbọ́ yé dáadáa ẹ̀rọ ọlọ́mbà jìnnìjìnnì sì mú ọwọ́ àwọ̀ ìṣesí kan tó máa ń ṣe pé sílẹ̀ iná sí òsìjọ́ pé òun ń ṣègbéraga báyìí eré òjíṣẹ́ ọlọ́run ọwọ́ abéèrè pé ọ̀dà eré òjíṣẹ́ ọlọ́run ọba inna rajula yuhibbu an yakuna thawbuhu hasana wa na'luhu hasana eré òjíṣẹ́ ọlọ́run tábàárẹ̀ ní tó ṣe wípé gbogbo ògbà pátá yóò fẹ́ ká sọ òun kọ́ mọ́ dáadáa yóò fẹ́ ká sọ òun kọ́ dáa bàtà òun yóò fẹ́ kó look fine tọkọ tó jáde ńlé yóò fọṣọ yóò lọ tí ó yọ gétọ́sì dáadáa bákan náà bàtà yóò ṣàìní á pọ́lìṣẹ́ dáadáa kó tó di pé yóò jáde ní sẹ́lẹ̀yìn náà sí òsínú wà gbéraga bí eré òjíṣẹ́ ọlọ́run anábì ni à eléyìí òsínú wà gbéraga innallaha jamilun yuhibbul jamal ọba tó ṣe pé ọba tó rẹwà ni yuhibbul jamal ó sì fẹ́ kí nǹkan rẹwà gbogbo tó bá rẹwà pátá ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kéèyàn ó ṣe tó tó tó tó tó ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ẹni pé kéèyàn wà tóní tóní ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kí wàá ní ti ń jẹ́ kíburu alikíburu ìgbéraga òní bàtọ̀rọ̀ lè hákì wàgọ́mùtù nas kéèyàn olódodo kéèyàn ọkọ kéèyàn má tẹ̀lé òdodo kọ́mọ wá wà àwọn èèyàn bíntín bí ìgbà kọ́ ọlọ́run bá subhanahu bí ìgbà pé ọlọ́run kọ́ ló wọn nínú hadithi Iyad ibn Himar kọ́lọ̀n kó bá ní yọ́nù sí i olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna Allah awha ilayya an tawadu'u hatta la yafkhara ahadun ala ahadin wala yabghi ahadun ala ahadin anabi ni Ọlọ́run ọba subhanahu wa ta'ala wáàyí kan ó dé bá mi látọ̀dọ̀ Ọlọ́run ìmísí kan ó ṣẹlẹ̀ sí mi látọ̀dọ̀ Ọlọ́run kí ni ìmísí náà ọlọ́run bá pa mí láṣẹ ó ní kí n sọ fún yín pé à ń tà wá dọ̀rùn ẹ máa tẹríba fúnra yín hatta la yafkhara ahadun ala ahadin tẹ́nìkan ò fi ní í ṣe fáàrí sẹ́nì kejì wala yabghi ahadun ala ahadin bákan náà tẹ́nìkan ò fi ní gbàgbére sẹ́nì kejì rẹ̀ yẹn ni wípé rẹ̀ tó bá jẹ́ onígbéraga òye àkíyèsára kó lè bàjẹ́ kan nínú àwọn tí ó wà àlùjáde onídẹ̀ra nínú hadith mi òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé ala ukhbirukum bi ahli nnar kullu utullin jawadin mustakbirin. Ànábì ní sẹ́ ráàyè kí n fún yín nírò nípa àwọn tí wọ́n jẹ́ ọmọ àlùjánnà onídẹ̀ àwọn ọmọ ọ̀nà ṣé n ṣàlàyé àwọn ọmọ ọ̀nà fún yín ìgbà tí ó ka àwọn ìròyìn ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta onímọ̀sítẹ́kìrò onígbèraga ọ̀nbẹ̀ńbẹ̀ o àló ń wá mà torí bá wà o lè rí Imam Mujahidu kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́ wọn wọ́n ní kọ́má wulẹ̀ wá mà èèyàn méjì tààlẹ́ nìkẹ́ ní àtẹnìkejì ẹnìkejì mustakbirun wa mustahiyin ẹni tó bá jẹ́ onígbèraga àti ẹni tó bá jẹ́ pé máa ń tijú ìtìjú oríṣi méjì òní ń bẹ ìtìjú kan bẹ madmum ìkan bẹ mahmud ìtìjú tó jẹ́ madmum ní tí ò yí ọ kọ́ mọ́ lè bèrè nípa rẹ̀ yóò padà máa yé mi tí ò sì yí ọ ò sì bèrè nípa rẹ̀ ìtìjú eléyìn ṣẹ̀ríà ọ̀fẹ́ ìtìjú ẹlẹ́ẹ̀kejì ni mamduh ó ní kéèyàn tìjú ọlọ́run kéèyàn bẹ̀rù ọlọ́run ní téèyàn fi sẹ́nu kéèyàn sọ ní téèyàn fojú wò ní téèyàn fi ti gbọ́ kéèyàn sọ dáadáa ìtìjú eléyìí ìtìjú tí tọ́ dáa ni bákan náà kéèyàn tìjú àwọn èèyàn má ṣe àìdá sí wọn tìjú ọlọ́run ọba subhanahu wa ta'ala má dẹ́ṣẹ̀ síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtìjú eléyìí ló dáa so kò yí ọjọ́ kìíní kò yí ọjọ́ kejì àárín ọ̀sẹ̀ ká kò yí ọ onítọ̀hún ó làáfàá mujahid sọ pé kọ́mọ wulẹ̀ wá ìmọ̀ o bẹ́ẹ̀ náà ni mustakbir ẹ̀ ń bá jẹ́ onígbèraga ẹ̀dá yọmọ wẹ́n tó fẹ́ deliver lecture wípé kí ni tó fẹ́ sọ kí ni tá àgbọ̀n nínú tó fẹ́ sọ báyìí o àbí after all musa ti ẹ̀ jù lọ àmọ́ ó dáadáa ní bó jù lọ náà ọba jù lọ lọ́jọ́ orí sọ wá jù sọ wá tó nímà so níbi ìmọ̀ tó ti jù ọ́ lọ náà òun láti gbọ́lẹ̀ lẹ́yìn fún Imam Ali ọmọ Hasan ìyẹn ọmọ ọmọ ọmọ Imam Ali kọ́lọ́nkọ́ba ni yọ́nù sí yakul ọ̀n sọ́nà rẹ̀ pé ajibtu lil mutakabir al-fakhur alladhi kana bil amsi nutfatan thumma huwa gadan jifa ó ní mo kéema nípa ọmọ ẹ̀dá ènìyàn tí ń ṣe ìgbéraga tó tún wá ń fánu tó ń wọra rẹ̀ bí ẹni da ju ẹgbẹ́ lọ só ti gbàgbé bó ń ṣe wà lánàá ni kàánà bílẹ̀ amsi nutfatan ó jẹ́ ààtọ̀ lánàá omi gbọ́lọ́gbọ́lọ́ omi má jẹ́ òye ńlá lana, lánàá tó má gádà ní jífa tó bá lọ́la yóò tún máa di jífa òkú ń kí wàá ní ti mú tí fi ń ṣe gbéraga o ẹ dákun ẹ jẹ́ àkíyèsára ẹ̀rẹ́ tó bá jẹ́ onígbéraga lára àwọn ọ̀nà tó fi là tó fi mórí bọ́ kóńbi ìgbéraga lọ́ máa ṣe àbẹ̀wò tẹ́ ọ́ mara ara àwọn èèyàn tó ṣe wípé ẹ jẹ́gbẹ́ àwọn tó jù ọ lọ àwọn tí wọ́n tọ́ àwọn tó tó ọ́ rí wọn nínú tẹ́ láti pàṣẹ bẹ́ẹ̀ wọ́n ti kú wọ́n dára lẹ̀ wọn náà ń padà ń bọ̀ wá síbi tí wọ́n dé ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé wala tamshi fil ardi illa bitawadu'in fakam taataha qawmun hum minka arfa'un má ṣe máa rìnrìn àgbéraga lórí ilẹ̀ torí pé àìmọye ọ̀gọ́ọ̀rọ̀ ẹ̀dá ní àbẹ̀ nínú ilẹ̀ tó ṣe pé ní towó wọ́n jù ọ́ lọ ní ti ipò wọ́n jù ọ́ lọ ní ti kéèyàn sọ̀rọ̀ wọ́n mọ̀rọ̀ ọ̀sọ̀ jù ọ́ lọ ní ti kéèyàn lẹ́wà wọ́n lẹ́wà jù ọ́ lọ ní tòkìkí wọ́n lòkìkí jù ọ́ lọ kí wọ́n ní tí ojú ń ṣe gàrú tí wọ́n rántí wípé lánàá àtọ̀níọ́ ọ̀la inú yèèpẹ̀ ńlọ́wà bó o ṣe rìn káàkiri ní ayé náà bọ́ tọ gbogbo ẹ̀ bí ṣe ń bẹ nínú ọkùnrin rẹ nu ẹ̀dá kọjá bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kọ́nà ọba kò fi ìwà rẹ kò fi ṣe wá lọ́sọ̀ọ́ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar Allahumma arina al-haqqa haqqan warzuqna al-amala bihi wa arina al-batila batilan warzuqna ijtinaba subhanaka Allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa